أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور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 أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أرأينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين فاطر السماوات والأرض آمين عالم الغيب والشهادة آمين أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته eléyìí tún ní ìtẹ̀síwájú nínú agbọ́nrin ọ̀rọ̀ yìí tí a wà nínú ẹ̀ láti bí ọjọ́ mélòó kan sí ẹ̀yìn òun náà ni ìfọ́síwẹ́wẹ́ àti iṣẹ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa tafsir al-Qur'an al-Karim ìtumọ̀ al-Qur'an al-Karim èyí tọ́já sí wípé gbogbo wa náà lákòókò tí a wà yìí jákèjádò gbogbo ayé a wà nínú oṣù alukur'an tá a mọ̀ sí oṣù ramadan kò síyè méjì ń bẹ nítọ́ bá yẹ nǹkan náà lọ́yẹ ká fún oṣù alukur'an láwà ó sì yẹ ká máa ka alukur'an lọ́pọ̀lọpọ̀ nínú oṣù náà kó lè bá jíwo yí pé a mọ̀ túmọ̀ oṣù yẹn ìdí nìyí tó fi já sí pé a ó tún máa wọnú alukur'an lọ nínú àwọn àkókò péréte tí a ní yìí a máa mú mi alukur'an a ó sì máa lúwẹ̀ ẹbáléyàn lúwẹ̀ wọnú odò ni a máa lúwẹ̀ nínú odò alukur'an bí a ti mú bẹ́ẹ̀ náà láà máa dà sára bẹ́ẹ̀ náà ni a tún máa wọ̀lẹ́wù ọlọ́run ọba kó ṣètò ní náà nírọ̀rùn fún wa suratu Yusuf ayà ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ ni a ti fẹ́ ṣiṣẹ́ lẹ́nu òun náà ni wípé ìtàn fẹ́ bẹ̀rẹ̀ ìtàn Ànábì Yusuf àárí salatu wa Quran chapter twelve verse four ibẹ̀ láwà báyìí. Quran chapter twelve verse four ibẹ̀ láwà báyìí. kí wọn náà gbé Quran rẹ̀ wọ́n tó ń gbọ́ mi nù àní kò sí suratu Yusuf tó o bá máa ń tẹ́ ń pín suratu Yusuf Quran chapter twelve aya kẹrin hmm. ibẹ̀ láwà. Kùránì orí kejìlá ẹsẹ̀ kẹrin. òun náà ni ibi tí ọlọ́run ọba tó ti bẹ̀rẹ̀ ìtàn èyí tí ó jẹ́ ọba ìtàn èyí tá a ti kì fún wa ní àwọn tó ọba ìtàn nínú alukur'ani ni ó wà sínú súnà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ayé ẹlẹ́ẹ̀kẹrin ìyá ọba ń sọ wípé ìfikọ́lá yusufu lé àbíhìyá abàtì ní rọ́ àyètò àhádà والشمس والقمر رأيتهم لي ساجدين والشمس والقمر رأيتهم لي ساجدين Remember when Yusuf, that is Joseph, said to his father, Oh my father, verily I saw in a dream, eleven stars and the sun and the moon. I saw them prostrating themselves to me. Naam. Ànábì Yusuf alayhi salatu wa salam. Nti Ọlọ́run ọba fi sílẹ̀kùn ìtàn rẹ̀ òun náà ní ẹ jẹ́ ká kọ́kọ́ túmọ̀ àyà yẹn náà ní èrèfé gẹ́gẹ́ bí èdè Yorùbá ọlọ́run ọba ń sọ yí pé idqala Yusuf idqala Yusuf nígbà tí ànábi olókìkí tí yóò rí tí ó dìde àkọ́sọ ọ̀rọ̀ rẹ̀ nínú ìtàn yìí òun náà ní wípé ta ló bá sọ̀rọ̀ lé àbí bàbá ẹ̀ lọ́lọ́ba tí wọ́n bá ní kí ni ìpìlẹ̀ ní tí ọmọ fi sórí rẹ̀ jù láyé òun náà ní kí bàbá àti ìyá kan súnmọ́ ọmọ wọn dáadáa kí ọmọ sí gáàpù kankan láàrin ọmọ sí bàbá hmm. bákan náà kọ́mọ́ sí gáàpù kankan láàrin bàbá sí ọmọ bọ́lọ̀ ń sì ti fẹ́ kájẹ́ náà náà ni ló fi ní kálukú fúnra wọn ní ìwọ rẹ̀ tí bàbá bá fún ọmọ rẹ̀ ní ìwọ rẹ̀ ọmọ náà mọ̀ wọ bàbá rẹ̀ tí ọmọ náà bá fún bàbá ní ìwọ rẹ̀ àbí ìyá ní ìwọ rẹ̀ ìyá náà mọ̀ wọ ọmọ náà anábì Yusuf alayhi salatu wassalam ẹni tí ó dojú ọ̀rọ̀ kọ́ òun náà ni bàbá rẹ̀ ẹ̀ẹ́dù wọn náà máa pín tọ́ balẹ̀ rẹ jẹ́ ni pé ìyàwó rẹ ọ́n fọ̀rọ̀ lẹ́ni tí kìí ṣe bàbá àti ẹ̀ hmm. yìí tọ́ ba ilé ìwọ obìnrin jẹ́ náà ni pé ọkọ rẹ àwọn ọ̀rẹ́ rẹ ní olùdarí rẹ ó ti neglect bàbá rẹ ó sì ẹ̀ ní neglect ìyá rẹ sẹ́gbẹ̀ẹ́ kan ìkọ́lá Yúsúfù lé àbí nígbàtí ànábì Yúsúfù gbéra dìde ó wá lọ bá bàbá rẹ̀ ó wá ń sọ fún bàbá rẹ̀ kí ló sọ yáà kọ̀ wá lọ síbi ọ̀rọ̀ straight ó lo èdè à ń bọ̀ wá síbi gbogbo nǹkan ẹlẹ́yọ kọ̀ọ̀kan ó ní yá abati. yá abati. ẹ mo pè wọ bàbá mi bàbá àlùbáríkà bàbá olóríire eléyìnbó yẹn ọgbà ó máa ìfadà kan eléyìí kọjá ó máa ìfadà ní yá àbí hmm. ṣùgbọ́n yá abati ẹ̀yìn yàtọ̀ sí ó máa ìfadà ó máa lovely father àárín torí táàtọ̀ wà ń bẹ̀rẹ̀ ní ó ní túmọ̀ tó tó gbé wá ànábì Yusuf sọ pé yá abati tí ẹ̀yin olùgbọ́wọ̀ bá gbàgbé ọmọ kékeré ni Yusuf wà ń wà ní ọ yẹn ni pé ahọ́n rẹ̀ ó ti mọ tó dáwí láti kékeré rẹ̀ ó ní yá abati bàbá mi ọ̀wọ́n léde Yorùbá hmm. yá abat, ha bàbá olóríire ẹ̀sùnmọ́ mi bàbá tó jẹ́ sí pé wọn ò ní bàbá kankan lẹ́yìn ẹ̀ máa fi bàbá tí mo mọ̀ pé kò ní fún mi nímọ̀ràn tí ọ̀dà nígbèsí ayé mi ìwọ náà ni bàbá kan tí mi ò sí ní àmà bàbá mi náà ni ó mọ̀ jẹ́ bàbá mi ní kí ni ní ra'aytu ahada ashara kawkaba inni ra'aytu ìwọ bàbá mi gbà mí o mo mà rí nǹkan kan tó yà mí lẹ́nu kí ni nǹkan náà mo mọ̀ lálá kan lálẹ́ àná bàbá mi kò yé mi láyé mi. àǹfààní sì wà ń bẹ̀yìn ni pé gbogbo ọmọ tí bàbá rẹ̀ bá jẹ́ onímọ̀ oríire ń bẹ fún ẹ o nítorí pé ẹni tí bàbá rẹ̀ bá jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ó nípa ẹ̀sìn tí ó nípa ètò ẹ̀sìn níbo lọ́mọ rẹ̀ ó ti wá bìrì irú nǹkan yìí. ní ọ̀ àìsù àdá àṣàrọ̀ kàwọ́ arábì Yusuf wà lọ bá bàbá rẹ̀ ó ní mo rí àlá ńlá tó tóbi kí ni nǹkan náà mo rí nǹkan tó jẹ́ sí pé mọ́kànlá ni wọ́n ṣùgbọ́n mọ́kànlá rẹ̀ kìí sí mọ́kànlá tí gbogbo ayé máa rí. afẹ́ lè pe àmẹ́ tó lárú àlá Yusuf mọ̀ láti bàtí Yusuf ti lálàá rẹ̀ bọ́ bá ń bẹ ọ̀n màánú fún rẹ̀ tó bá dá olójú jẹ́ ká gbọ́ gbèsáyé pé èmi náà ti lálàá rú tànábì Yusuf ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá yìí ó sì lọ gbé bẹ́ẹ̀ ni ńlá ti ṣe bàbá rẹ̀ ó ní mo rí ìràwọ̀ ìràwọ̀ ńlá kìí sí ìràwọ̀ yìí tí wọ́n ń túmọ̀ kékeré ni àwọn ìràwọ̀ hẹrìmà hẹrìmà àwọn ìràwọ̀ kàǹkà kàǹkà àwọn ìràwọ̀ tó tóbi púpọ̀ mo wá rí mọ́kànlá tán. nígbà tí a bá wọnú ìtumọ̀ àlá ayẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń bẹ láàrin yìí tíyàn bá rí ìràwọ̀ ẹyọ kan péré níṣẹ́ ìtànàbí Yusuf fìrí mọ́kànlá yìí tí wọ́n pẹ́ ọkàn ní wọ́n rí ń tiẹ̀ tó wá ṣe irú ní tí wọ́n ṣe fànàbí Yusuf tí wọ́n bá ṣe fún ẹ tiẹ̀ mà ti dà. ìràwọ̀ mọ́kànlá tán iná mo rí kì wá sí mọ́kànlá nìkan mo tún rí nǹkan mí náà mọ́ kí ni nǹkan náà. mo tún rọ́ àwọn àràwọ̀ mọ́ wọn ọ̀gá àwọn àràwọ̀ náà ní òun àtòṣùpá mo máa rí ìwọ̀n àtòṣùpá náà kí sí pé mo wá rí wọn tí ń wòran lókè àti mo rí wọn tí ń kàn wà bí wọ́n ti ń wà láàyè wọn à wọ́n kan fún mi ní kí ni wọ́n ṣe. ọ̀rọ̀ àìtò hóm lè ṣàjídì. mo rí wọn kòrókòrò ìtumọ̀ ọ̀rọ̀ àìtò ó tún rìpíìtì ẹ̀ ọkọ̀ tó ń bẹ̀rẹ̀ pé ń ní ọ̀rọ̀ àìtò. ń ní ọ̀rọ̀ àìtò. ó rí pé ní rọ̀ àìtù tó wí ní ó ní ìní hmm. ó fi kan pàmà pé verily rọ̀ àìtù mo rí nígbà tí ó tún wá parí ọ̀rọ̀ ó tún wá ní rọ̀ ma rí wọn lóòótọ́ mà ní kò tó wá sọ pé rọ̀ àìtù hum sáájìdìna ó tún ní lí sáájìdì sọ ma pé àlàmá dà pọ̀ mọ́ yàn tí yàn bá jí padà tí yàn bá ẹsẹ̀ jí pé ní tiẹ̀ tó yà sá ẹ bàbá tí wọ́n bá lálà tó ríra wọ̀ kan tó bá forí balẹ̀ ọ̀ létí túmọ̀ ìkú wọ̀n náà forí balẹ̀ fún ànábì Yusuf ní ilé yìí sí èméjì o iwájú mi ní wá báyìí lẹ́yìn ṣe kábíyèsí. kí wá ti gbé wọn sọ́kọ́ wọn forí balẹ̀ túlá àti wọ́n ti kábíyèsí fún mi wọ́n ti kábíyèsí bí ọ̀gá ni ọ́ ọ̀gá ni ọ́ o àgbà òní aṣíwájú òun àtòsùpá lọ́nà lọ́nà kọ́ wá bá èèyàn kọ́ wá sọ fún èèyàn pé ọ̀gá ni ọ́ Eh, sóòrùn wa máa ń báyìí eléyìí ń bàbá wọnú ẹ̀ náàm ẹ̀yin olùgbọ́ wa ẹ ká wọnú tafsiru gangan ìtàn tí ọlọ́run ọba dálẹ̀ láàrin yìí tá a ní ó fi id bẹ̀rẹ̀ rẹ̀ kí ló fi bẹ̀rẹ̀ rẹ̀ jama is ẹ̀jẹ̀ akéwù mẹ́nu id tó bá ti rí id nínú kéwù ẹ̀yin àfa ẹ̀yin tẹ́ẹ̀ tí ìfáà náà tẹ́ gbé kùránì yín lọ́wọ́ o lè máa kí ẹ̀mbẹ̀ náà kó fi pẹ́ńsù rẹ̀ fà lásì pé wọ́n ní id ibi tá a bá ti rí ìtumọ̀ rẹ̀ rí id tó bá ti rí id nínú ọ̀rọ̀ ó ń túmọ̀ sí zọ́rọ̀fù ìtumọ̀ zọ́rùfù ni pé ó fẹ́ so wá mọ́ ìgbà kan mm-hmm. eh, irú ìgbà wo wá ní ìdímọ̀ ń sòyìn àmọ́ ìgbà tó ti rí kọjá ni eh, ìgbà tó ṣe kí ni tó ti rí kọjá tó bá ti rí id on so past stories fún ọ nìyẹn ní tó ti ṣẹlẹ̀ ní sọ fún ọ ni tá a bá sì wòye sí ti ń bẹ nínú ìtàn yìí náà ó ti ṣẹlẹ̀ kánàbí ò tó dà nábì ọlọ́run sallallahu alaihi ló fi jẹ́ sípò ọlọ́run sọ pé id qala Yusuf. If qala Yusuf li abihi ya abati ra'aytu ahada ashara kawkaba. nàám ẹ̀yin olùgbọ́ mi a máa lò fún ìgbà tó ti rí kọjá tàbá fẹ́ pàtàn ó wá ní kíní kan tó tún jọ ọ́ náà òun náà ni wọn ń pè ní ìdá tàbá ti rí ó yẹ ká sọ̀rọ̀ ìdá náà. tọba wá rí ìdá iṣẹ́ kan náà làwọn méjèèjì ń ṣe ṣùgbọ́n bí tí wọ́n ti yí padà náà ni táìmù tí wọ́n ti máa lò wọ́n hmm. a máa lò fún ìgbà ṣùgbọ́n ìgbà tó fèrè kọjá ni tọba ti wá rí ìdá a máa lò fún ìgbà ṣùgbọ́n ìgbà tá àti ìlò ni. Hmm. Ah. Ah. Ah. Eh, lọ́fà tó fi jẹ́ sí pé gbogbo bí ìzà wà ní alukur'an eh, kò ṣẹlẹ̀ nígbà tó lọ́run sọ àyà yẹn kalẹ̀ hmm. ọlọ́run sọ fánà bí pé yọ ṣẹlẹ̀ ni ìwọ náà wáyà tó súnmọ́ gbogbo ìdájá ànásùrùlọ́hì wàlfàtì. ìdájá kò sí ìṣẹ̀lẹ̀ ǹjọ́ náà tọ́lọ̀ ń sáyà yẹn kalẹ̀ ó ń sọ fún ànábì pé yọ́ padà sí kínú yọ́ padà ṣẹlẹ̀ ẹ̀yẹn ni pé ìyàtọ̀ ti ń bẹ láàrin id àti ìdá òun náà ni pé id a máa lò fún ìgbà tó ti rí kọjá ìdá a máa lò fún táìmù tí kò tí ì dé nàám nípa báyìí alqasasul qur'aniyya ọ̀pọ̀lọpọ̀ àwọn àtànú alqur'ani tó jẹ́ sí pé id ní a fi bẹ̀rẹ̀ rẹ̀ ọmọ pọ̀ kan kéṣe ó pọ̀ bí ìrà lẹ́nu yàní àyà alukur'ani àwọn ìta alukur'ani tó wà ní alukur'ani ọbẹ̀ ìlú jẹ́sí pé ninety percent yẹ gbogbo ibi tọ́lọ́n ti pàtàn ní alukur'ani easy lọ́lọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ọba fi bẹ̀rẹ̀ rẹ̀ ọba láàrin ẹja owó díẹ̀ ń bẹ̀ nígbà ọlọ́run fẹ́ pàtàn nábì wa adam bàbá wa alayhi salatu wa salam ẹ ká jẹ ربك للملائكة إني جاعل في الأرض خليفة ما أريد إيدنا نو أولا أنت أتي سيتلة تلة وان قطار فعن نبي محمد صلى الله عليه وسلم bákan náà ń gbà tọ́lọ́wọ́n fẹ́ pàtọ́ ọmọ méjì tí ádámà bí tí kan yọ lórí ire tí ìkejì ya olórí ike hmm. ìkan ya olórí ire ìkejì sì ya kínú òun náà ni kọ́bílà àti hábílà Suratul àyà 27 ọlọ́run ọba sọ pé wàtúlọ̀ alayhim naba abnay adama bil haqqi in qarraba qurbana wàtúlọ̀ alayhim naba abnay adama bil haqqi in qarraba qurbana tó ti rí pé ìdí ló fi bẹ̀rẹ̀ ní ibi títàn ti bẹ̀rẹ̀ ní إذ قربا قربانا ọlọ́run pàtà anábì Nuhu náà lọ́kọ̀ọ́rán ìdí náà lọ́lọ́run fi pa Suratu Shu'ara àyà 105 àti 106 máa sí kọ̀ọ̀rán rẹ̀ ìwọ́n tó ń gbọ́ mi eh, Suratu Shu'ara àyà 105 àti 106 mú ọlọ́run fẹ́ pàtà anábì Nuhu bẹ̀ ìdí náà ló fi bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run orí nǹkan ó ní ìkọ́lá láhùn àkóhùn nùhùn alátàtàkùn. ìkọ́lá láhùn àkóhùn nùhùn alátàtàkùn. ìdínà ah, wọn rẹ̀ anábì wa Hud alayhi salatu wassalam ń bọ̀ fẹ́ pàtàkì rẹ̀ náà Al-Qur'ani bákan náà ìdínà lọ́lọ́wọ́ bá fi dàálẹ̀ Suratu Shu'ara àyà 123 àti 124 ọlọ́wọ́ bá sọ pé. kazzabat adun al-mursalin. kí ló fi bẹ̀rẹ̀ tán bẹ́ẹ̀ ìkọ́lá láhùn àkóhùn aláàtàkùn anábì sọ́ọ́lẹ̀ àrí ìsọ̀látù ọ̀sán sọ́tù ṣọ́ ọ̀rọ̀ ọba kan náà àyà 141 àti 142 nítọ́lọ́wọ́n fi dátan rẹ̀ náà ní ìdí náà ni ọlọ́run ọba sọ pé kí ló fi pàtán rẹ̀ ìdọ̀kọ́ bẹ́ẹ̀ náà ni ànábì wa Lut tán pè ní naanị tó náà bẹ́ẹ̀ náà ni ìdí ọlọ́run fi dáta rẹ̀ lẹ́sùn lọ́tọ̀ ṣán ara ọba kan náà àyà 160 àti 161 ọlọ́run ọba sọ pé pé nílẹ̀ mọ́rọ̀ sáré ìkọ̀ alálàhùn akóhun Allahu Akbar gbogbo wọn alátàtàkù náà wọ́n wí eh, àkíyèsí nìyẹn má máa ké Kùránì lọ lásán mú máa sọ ti núhù ó ní aláàtàtàkùn mú máa sọ̀rọ̀ ti húdù ó náà ní aláàtàtàkùn mú débi sọ́ọ́lẹ̀ ó náà ó ní aláàtàtàkùn mú tún wá débi lóòtù náà ó ní aláàtàtàkùn èèmà tó sì wà ń bẹ̀yẹn ni pé àwọn gbogbo àwọn tá a dárúkọ ìwọ̀n ọ̀bára wọn láyé èyí ti tọ́rọ̀ wọn wá jọra wọn báyìí ó fi yíwá yí pé ẹnìkan náà lọ sí kíni lọ́ra wọn ń tẹ́ sí sí Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká wo anábì ibrahim alayhi salatu wassalam ìtàn tí ẹ ti ẹ̀ pọ̀ nínú àlùkùránì mélòó láàkàyìn adípèlé lọ́rọ̀ anábì wa ibrahim alayhi salatu wassalam ẹ jẹ́ ká wo díẹ̀ ń bẹ̀ anábì wa ibrahim nígbà tí ń ṣe dáwà ìdínà lọ́lọ́run fi dátan rẹ̀ lẹ̀ ẹ lọ suratul baqara 258 máa sí suratul baqara aya 258 ọlọ́run bá sọ pé alam tara ila alladhi hajja ibrahima fi rabbihi an atahu allahul mulk عن إبراهيم في ربه kí ló fi dá tàn án lẹ̀ ìdíkọ́lá ibrahim nígbà tí àwọn Ibrahim fẹ́ pe àwọn bàbá rẹ̀ àtàwọn ìran rẹ̀ sí dáwà ó ní wọ́n fẹ́ bọ́ sílẹ̀ wọ́n ṣe tawhid sọ́tul Anbiya aya fifty one àti fifty ìdí náà ni ọlọ́run bá sọ pé walaqad atayna Ibrahima rushdahu min qablu wa kunna bihi alimin. walaqad atayna Ibrahima rushdahu min qablu wa kunna bihi alimin kí ló fi bẹ̀rẹ̀ tán rẹ̀ ìkọ̀ọ́lẹ́lẹ́ àbíhìn wọ́kọ̀ òmìnir تماثيل التي أنتم لها عاكفون bẹ́ẹ̀ náà nígbà tó tún fẹ́ bá bàbá rẹ̀ gan sọ̀rọ̀ ọ́fẹ́ sojú abẹ́ǹkò fún bàbá rẹ̀ ìyẹn ànábì Ibrahim aléṣọ́lá tó wọ́sá ìdí náà lọ́n fi dáta rẹ̀ náà lọ Kùránì sọ́tò láàrin àmì àyà 74 tún síbẹ̀ náà àti kú ní ìyíta wà a tún lọ sí kínú àrìn àmì ọlọ́run bá sọ pé wà وإذ قال إبراهيم لأبيه آذر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين ìdínà ni wà ìdínà nù ni bẹ́ẹ̀ náà nígbà tí ànábì Ibrahim ọlọ́n tẹ̀sí ẹ̀wọ̀ ọlọ́n wá fẹ́ pàtàn rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi ìdínà ọlọ́n fi dátà rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Suratul Baqara aya 124 ọlọ́n ọba sọ pé wá idhibtala Ibrahim rabbuhu bi kalimatin fa atammahunna wa idhibtala Ibrahim bani wà ídìnù bẹ́ẹ̀ náà gbogbo atótónu tí ànábì Ibrahim ṣe nípa Kàábà àwọn àdúrà tó ṣe nípa ìlú tí Kàábà wà tí ṣe Mákà ìdí náà lọ́n fi dáta rẹ̀ lẹ́fà rẹ̀ bá Muhammad ẹ̀ o sọ́tọ̀ bá kọ́ra bá náà má lọ jìnà ó tò lera wọn tẹ̀mí àwọn ayàtà bẹ́ẹ̀ sọ tò lera wọn tó máa wò sóra tò bá kọ́ra 125 ọlọ́run bá sọ pé wà ìjà ó rí wà ídì náà nù nígbà táwọn ànábì Ibrahim fẹ́ ṣàdúrà sí Mákà ìlú tí Kàábà wà ní tó fi gbé náà ni pé wà ídì qala Ibrahim rabbi ij'al hadha baladan amina. wà ídì qala Ibrahim rabbi ij'al hadha baladan amina. Ah, àwọn àyà táwọn wíìnì ó tún léra wọn ni o bẹ́ẹ̀ náà ní àyà one twenty seven Suratul Baqara bákan náà nígbà tí ànábì Ibrahim ń kọ́lé lọ́wọ́ gbogbo bó ṣe pitú bó ṣe kọ́ àtòun àtọmọ rẹ̀ ọlọ́run fẹ́ pàtàn rẹ̀ fún anábìwá Muhammad yìí náà lọ́lọ́run ló fi dátan rẹ̀ lẹ̀ fún ànábì ọlọ́run bá sọ pé wà ìdí ọrọ̀ fáwọn Ibrahim al-qawa'ida min al-bayti wa Ismail. wà ìdí ọrọ̀ fáwọn Ibrahim al-qawa'ida min al-bayti wa Ismail rabbana taqabbal minna. إنك أنت السميع العليم بين نبي شعيب إذا لهم في داتا one seventy six الشعراء one seventy seven. 177 tún lọ síwájú ọlọ́run bá sọ pé kazaba ashabul aikati lil mursalin kazaba ashabul aikati lil mursalin kí ló fi sọ tán wọn idh qala lahum shu'aybun ala tattaqun mo tún dọ́ padà sẹ́yìn alátàtàkù tún tẹ̀lé ra wọn bá ní èyí tá a kan yìí tún nù ni anábì wa náà ńgbà tọ́lọ́n fẹ́ dáta ẹlẹ́ fún anábì lọ́lọ́run fi dá alẹ́ ọlọ́run bá ń sọ sọ́tù sọ́fẹ́t àyà one àti one ọlọ́run bá sọ pé. yà sàlámì náà mọ̀rú sẹ́yìn kí ló fi sọ tán rẹ̀ ìkọ̀ lálẹ́ kọ̀ òmìnir anábìwá musa ẹlòmíràn yìí fi àwọn anábìtàn sá àkókò musa okò isa ẹ mọ̀wulẹ̀ kanjú ó kúnnú alukurani gẹ́gẹ́ anábìwá musa alayhi salatu wa salam suratul àyà 67 ọlọ́run bá sọ pé wà idh qala musa li qawmihi inna allaha ya'murukum an tadhbahu baqara. wa idh ẹtún lọ wo sọ́tùlù káàfì bákan náà Musa náà tún ni ọlọ́run bá sọ pé wàyí qala Musa li fatahu la abrahu hatta ablugha majma'a al-bahrayni aw amdiya huquba. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع ẹni ó pé àrí ti Jesus ànábì wa Aisha àrí sọ́látù sàn ìdínà lọ́lọ́run fi pàtàkì tiẹ̀ náà náà Al-Qur'an lọ́wọ́ suratul Maida ìdínà tẹ̀lera wọn bí ilé náà ni òun bí mẹ́ta àbí mẹ́rin náà lọ tẹ̀lera wọn lọ́wọ́ ọlọ́run bá sọ náà àyà 110 suratul Maida ọlọ́run bá sọ pé idh qala ya Isa ibn Maryam udhkur ni'mati إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك. Ọba tún wá fi ìdí tẹ̀lé ìd ah, ó إيد ní ìd ìd náà ni ah, ó tún sọ ń bò mí náà nínú súra yẹn náà ni ó tún ní wà ìd áwùháìtù ilà alháwárí yìí. Wà ìd áwùháìtù ilà alháwárí yìí. Ah, ó tún sọ lẹ́yìn ẹ̀ náà one twelve ó ń sọ pé ìd qala alháwárí yìí náà yà Ìsá ibn Maryam. إذ قال الحواريون يا عيسى بن مريم إذ قال الحواريون يا عيسى بن مريم إذ قال الحواريون Lukman anabi wa Lukman ẹrú sin ọlọ́run ọba tá ń pè ní Lukman nìyẹn ń bọ́ ọlọ́run fẹ́ dáta rẹ̀ lẹ́fà anabi wa Muhammad sallallahu alaihi ìdí náà lọ́lọ́run ọba lò ń bẹ́ sọ́tù Lukman àyà 13 tún lọ wọ́bẹ̀ náà ọlọ́run ọba sọ pé wa idh qala Lukman libnihi wa huwa ya'izuhu ya bunayya la tushrik billah. wa idh qala Lukman libnihi wa huwa ya'izuhu ya bunayya la tushrik billah ẹ̀nàm ẹ̀yìn olùgbọ́ wa ayà tá a wà nínú ẹ̀ náà ni ayà tí a ti fẹ́ bẹ̀rẹ̀ tán tọ́lọ́wọ́n bá sọ pé ìkọ́ọ̀lá Yúsúfù lé àbí ìkọ́ọ̀lá Yúsúfù lé àbí ìyá àbàtì ní rọ́ àìjù àdá àṣàrọ́ kàókàbà wàṣàmùsà wà ní ẹ̀rọ wá dẹ̀bẹ̀ ni pé olùgbọ́ mi yọ́ máa wò yí pé sí gbogbo ìgbà tí mo bá ti rí ìdí nínú àlùkùránì tí wọ́n fẹ́ pàtànù a sọ fún wa yí pé ó súnmọ́ bẹ́ẹ̀ kọjá sí pé gbogbo ìgbà tó bá ti rí ìdí nínú àlùkùránì lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìtàn ni wọ́n fẹ́ pa fún bẹ̀ ni hmm. ìtàn tó wà máa bá lẹ́yìn ìdí ó ṣe ṣe kó gùn ó sì ṣe ṣe kó ṣe kíni kọjá sọmárì lọ́wọ́ sáré gbé máa ní ìdí wọ́n fẹ́ sọ nǹkan kan tó ti rí kọjá fún ọ táàrí láyé ṣùgbọ́n ní tó láyé wá fẹ́ sọ kíni ọfẹ́ rẹ̀ fún wa náà ẹ jẹ́ ká wòye sí kókó tá a fẹ́ wòye òun náà ní wípé orúkọ tí ọlọ́run ọba sọ sóra tá a wà náà yìí òun náà ní Suratu Yusuf sábà wá wo bí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ àwọn tí ọ̀rọ̀ kàn nínú tan Yusuf wọ́n pọ̀ ọkàn bàbá rẹ̀ ọkàn òun náà ọkàn àwọn táàtù máa bá pàdé ọkàn àwọn tí wọ́n jọ sáyé àwọn tí wọ́n rà àwọn tí wọ́n gbé àwọn tí wọ́n jí gbé àwọn tí wọ́n jọ ṣèjọba ọkàn wọn ṣùgbọ́n tá a bá wòye sí gbogbo àwọn tí ìtàn yìí kàn kò sẹ́nìkan kan tọ́lọ́wọ́n bá kọ́kọ́ mẹ́ńṣán wọn nínú súrà yìí ṣáájú ànábìwá Yusuf eléyìí àǹfààní ńlá kan lọ́jẹ́ fún wa ló fi jẹ́ pé ànábì Yusuf alayhi salatu òun náà lọ́lọ́n kọ́kọ́ mẹ́ńṣán ní gbogbo àwọn tó wà ń bẹ̀ ìkọ́ọ̀là Yusuf Yusuf wa sọ̀rọ̀ láàrin nì ẹ jẹ́ ká béèrè nǹkan kan wọ́n ní ìkọ́ọ̀là Yusuf nígbà tí ànábì Yusuf tó sọ fún bàbá rẹ̀ nígbà wo ló sọ fún bàbá rẹ̀ sáàárọ̀ ni àbí alẹ́ fi sọ̀bá amfilẹ̀ sáàárọ̀ ni àbòrò hmm. ah. ìdáhùn ni pé èyí tó súnmọ́ jù ni pé kì í salẹ̀ torí pé téèyàn bá lálàá tán alẹ́ lèèyàn sábà máa lálàá nígbà tó bá sì jí náà ni yóò sáré gìràgìràgìrà lọ bá bàbá bàbá o nǹkan báyìí o ó fi yára pé ti ma kì í ṣòro ni ọ lọ bá bàbá rẹ̀ ìbéèrè mìíràn ni pé nígbà tí anábì Yusuf lọ bá bàbá rẹ̀ yìí sí ẹlòmíì wà ń bẹ ń gbà náà àbí bàbá rẹ̀ nìkan lọ hal ahad sẹ́nìkan pẹ̀lú bàbá rẹ̀ ń náà bí nígbà ìdáhùn ni kan àwọn àbúrò àwọn aléèrè kwẹ́sàn kan bẹ̀rẹ̀ kayfa arafa Yusuf eh. eh, ẹ̀ẹ́n bú ni Yusuf ti wá gbọ́ngbọ́n ma lè yí pé irú ti àlàtórí yìí èèyàn máa lọ yọ bàbà béèyàn lóhun nìkan ni èèyàn rọra sọ fún ní àdásọ ni kò ní jẹ́kẹ́ lómi níbo ló ti wá máa rú eléyìí ìdáhùn ni wípé ọlọ́run ló tọ́ sọ́nà o عليه الصلاة والسلام وإلا لو عرف يوسف من قبل أن هذا القبر مما يجب كتمانه لما قال له أبوه كما في الآية الخامسة لا تقصص رؤياك على إخوتك torí pé ìta fi sọ pọ́lọ́n lọ́gá ìdí ẹ̀ lọ síbẹ̀ yẹn ni pé kánípọ́ mọ́ ẹni wípé irú ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ nìyí kò ní ìdí pípọ́n wọn lọ dá bá bàbá òun àwọn èèyàn lè wà ń bẹ̀ nígbà tó ń fún bàbá òun ní information yẹn tó bá jẹ́ sí pé kò bá síbẹ̀ ẹni bàbá rẹ̀ eh, eh, eh, ká nípa ọmọ ẹni bàbá rẹ̀ ò ní sọ fún náà ẹlẹ́ karùn-ún tó sọ pé látàkùn sòsòrò ya ka ala ikhwatik yẹni pé wọ́n ní tí bàbá rẹ̀ fún náà ẹlẹ́ karùn-ún yìí tá máa fi síjókò wa lọ́la insha Allah ta'ala bàbá rẹ̀ ò ní wọ́n ní pé a ah, ah, má sọ fáwọn èèyàn o àlàdọ́ láyọ̀ àlàńlá ni pé ọkàn bára rẹ pé ọkàn ṣe déédéé ọmọ wípé ah, ṣé ọwọ́ máa ṣe ọwọ́ máa ṣe ọlọ́run ọba lọ́gàn èdè ìní ọlọ́run tọ́ ànábì Yusuf sọ́nà láti kékeré rẹ̀ wàbí torí ìdí eléyìí yẹ ká sọ fún gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí tó ń gbọ́ wa ká tọrọ ọ̀tọ̀ sọ́nà lọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo nǹkan tá a bá ń ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe ká máa béèrè kí ọlọ́run tọ́ wa sọ́nà ọlọ́run máa tọ́ wa sọ́nà báwo ló ṣe wá máa rádùn àyíṣe dáadáa ọlọ́run ó ah, lè fi kọ́ ọmọ ka suratul fatiha lójoojúmọ́ ó kéré tán seventeen times wàá kà ṣùgbọ́n tó o bá ń kà sọ̀ ń kà lógeere ni àbọ̀ ń fọkàn sí ọ̀dọ̀ náà yàn fún pípọ́ máa fọkàn sí bí ihdina siratal mustaqim. tó o bá ti dé ibẹ̀ níbi suratul fatiha tó o bá ti dé ibẹ̀ ni má máa kà á lásán máa lọ́kàn yí pé àdúrà ló ń ṣe má sọ dàṣà àwọn èèyàn ti sọ suratul fatiha ju bí àṣà pé ákè fatiha ọkàn ń kà á lọ lásán náà máa pé ihdina siratal mustaqim wallahi àṣírí ń bẹ́ ń bí ihdina siratal mustaqim tọ́lọ̀ ń fi ibẹ̀ fún wa hmm. ah, wala siyaman pàápàá jùlọ tó bá jẹ́ sí pé ọba kó kínní ìpapọ̀ lẹ́yìn ìgbà tó ládì ọkàn pé ihdina siratal mustaqim àyà tí mò ń ká yìí mo fi ń tọrọ ọ̀tọ̀sọ́nà lọ́dọ̀ ọlọ́run ọba ni mo sì gbà pé ọlọ́run ọba yóò máa fi mímọ̀nà tó tún wá jọ́yìn kínní kan máa kí ni nǹkan náà àsìkò tó ń ka suratul Fatiha lọ́wọ́ lórí irun yìí ń bo lọ́kọjú sí olùgbọ́ mi kàábà lọ́kọjú sí ẹ̀ lọ́mọ pé kàábà gan ọlọ́run fi bàdí àkàsíbẹ̀ náà pé nínú nǹkan tí èèyàn fi máa mọ̀nà ni kàábà wa ẹ jẹ́ ká wo àyà méjì nígbà tó lọ́n tó ń sọ̀rọ̀ kébìlà suratul Baqara àyà one forty two nígbà tó lọ́n sọ̀rọ̀ káàbà ń bẹ̀ yẹn ẹ man yasha'u ila siratin ó fi yára pé ìmọ̀ náà ń bẹ lára kàábà nù ìyẹn ni pé gbogbo tọba ti ń sàdúrà tọba lè yan náà fi lọ pé tọrọ kan bá ti ṣẹlẹ̀ sí ànábì wa Muhammad sallallahu alaihi wa fásitì ila salat yọ lọ kírun ó ń kírun nígbà tó bá fẹ́ kírun ibi ní ọkọ̀jú sí kàábà ni ìmọ̀nà wà ń bẹ̀ nù ló fi jẹ́ sí pé ẹlòmíì tó bá fẹ́ kọ́lé rẹ̀ àwọn èèyàn wọ́n tún máa ń kọjú ilé wọn sí kàábà gan a sọ pé súnà ni o kọ́ máa sí wàgbọ́ pé wọ́n tún ní súnà ni ká máa kọjú sí kàábà ṣùgbọ́n ẹlòmíì wọ́n máa ń ní fáàlù pẹ̀lú ẹ̀ yín máa ń lérò yí pé orí wà ń bẹ̀ fún un pé ah, kàábà máa ní n bá fẹ́ kọjú ilé mi jẹ́ n kọjú ẹ̀ sí kàábà ẹ ara rẹ̀ náà lọ́la anábì wa alẹ́ sọ̀rọ̀ àti wọ̀sán ló fi kọ̀ fún abẹ́ta bá fẹ́ ṣe nọmba one nọmba two yẹn níbi tá a bá fẹ́ ṣe fún sáárì níta ń pè ní kílẹ̀ ń pè afẹ́sẹ̀ yọ ó tún wá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ wọ́n ní ká má máa kọjú sí kàábà ká sì má máa kọyìn sí kàábà náà èyí ṣe ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbi ààyè ìmọ̀ náà ni ayé mọ̀nà ni níbi àyà mí nínú sọ́tùlù bá kọ́ra àwọn tún gbóòórùn mọ̀nà lára kàábà àyà 150 ń bọ́ lọ́n sọ̀rọ̀ wà mí ní haythu kharajta fawalli wajhaka shatral masjidil haram. wà mí ní haythu kharajta fawalli wajhaka shatral masjidil haram. ń bọ̀ wá dé parí ó ní wal utimma ni'mati alaykum. وليتم نعمتي عليكم ولعلكم تهتدون ولعلكم تهتدون آه. تهتدون عبي كعبة على قبلة لن تنسوا لكم ولعلكم تهتدون يعني كوي ما نوان به إذا nítorí di eléyìí ọlọ́run ọba lọ́tọ̀ ànábì Yusufu lọ́tọ̀ sọ́nà ló fi lọ sọ pé ó fi lọ bá bàbá rẹ̀ lónìí nìkan ló fi lọ dájú pọ̀ pẹ̀lú bàbá rẹ̀ àwọn yorùbá náà máa ń pa lóòwe ní ọmọ àbọ̀yọ́ òwe gbogbo ayé ni wọ́n á ní ẹni tí ó bá jẹ́ àṣàmú láti kékeré náà ti máa jẹnu sámú sámú anábì yusuf alayhi salatu wassalam láti kékeré ló ti ń jẹnu sámú sámú ẹni tí ó bá jẹ́ àṣàmú láti kékeré ni ó ti máa jẹnu sámú ọlọ́run à ń bẹ̀ ọ́ ìdínà fi jami khatawatina ọlọ́run kọ́ máa fi wá mọ̀nà gbogbo gbèsè wa gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ń gbé láyé gbogbo nǹkan tá a bá fẹ́ dáwọ́lé láyé gbogbo nǹkan tá a bá ń ṣe lẹ́sìn àti dẹ́tù ayé kọ́ máa tọ́ wa sọ́nà níbẹ̀ waj'alna min ahli sawab wá tún wá tọ́ àwọn ọmọ wa sọ́nà àti gbogbo àwọn ọmọ mùsùlùmí papọ̀ èyí tí ó sin wọn láǹfààní láyé tó ní láǹfààní lálùkì yá màmá darí wọn sí lọ́nà wọlọ́ba tó lè ṣe bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ fún wa náà ọlọ́run ọba ń gbé lọ yí pé ọ ń gbé tàn yẹn lọ yí pé kọ́wálà yóò ṣòfò lé àbí nígbà tí Yusuf sọ fún bàbá rẹ̀ táwa ni bàbá rẹ̀ òun náà ni Yakubu ọmọ Ishaq ọmọ Ibrahim alayhimusalam ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ẹni tí àwọn bàbá anábì Yusuf alayhisalatu wasalam àwọn bàbá rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ما ألم أتني أول ما تأتي أجابوا عنه حديث عبد الله بن عمر رباوة أنه صحيح البخاري وني النبي عليه الصلاة والسلام الكريم ابن الكريم ابن الكريم ابن الكريم يوسف ابن يوسف ابن يعقوب ابن إسحاق ابن إبراهيم عليهم الصلاة والسلام الكريم ابن الكريم ابن الكريم ابن الكريم يوسف ابن يعقوب ابن إسحاق Ànábì Alé Sọ́látù Wọ̀sálàm, wọ́n ní gbogbo àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ bàbá Ànábì wa Yusuf Alé Sọ́látù Wọ̀sálàm, èèyàn ńlá ni wọ́n. Tààlẹ́ ni àkọ́kọ́, òun náà ni Yakubu, èèyàn ńlá ni Yakubu, bẹ́ẹ̀ náà ni tààlẹ́ ni ẹlẹ́ẹ̀kejì Ishaq, èèyàn ńlá ni Ishaq tààlẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹta Ibrahim èèyàn ńlá làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nípa báyìí wà fi qawlihi idh qala Yusuf li abihi àǹfààní kan bẹ́ẹ̀ bí pé anábì Yusuf alayhi salatu wassalam ọlọ bá bàbá rẹ̀ wípé òun rí nǹkan báyìí òun rí nǹkan báyìí òun rí báyìí káàsà òun rí báyìí káwòdì ọlọ bá bàbá rẹ̀ kò lè ẹ̀kọ́ wà ń bẹ̀ fún wa tá a lè pè ní báyà bíi bá a sì máa ń rí ọmọ Eh, eh, eh, kí ni nǹkan náà torí pé mọ́rùn-ún pa máa pàtàn yín lásán a máa fa kò mú òkun jáde fún wa ẹ̀yìn tí wọ́n fẹ́ ká mọ́ ń bẹ̀ náà ni kí àwọn ẹ̀kọ́ olówó ibi tó bá wà ń bẹ̀ òun náà ni pé ọ̀dọ̀ ọ̀ranyàn fún gbogbo ẹ̀yin òbí bàbá lọ́jẹ́ ni o bàbá lọ́jẹ́ ni o ìyá lọ́jẹ́ ni o rẹra rẹ lẹ̀ fáwọn ọmọ rẹ ẹ̀ kọjá sí pé gbogbo àṣẹ àṣẹ àṣẹ àṣẹ jókòó dídé àṣẹ lásán kódà dídé máa lọ òní bá wọn dá mọ́ especially àwọn ọmọ tó lọ ń bá fún láwọn ẹ̀bùn kọ̀ọ̀kan Eh, kódà kọ́ má lẹ́bù gan ọ máa develop ọpọlọ rẹ̀ nípa wípé ọ̀rẹ́ ra rẹ̀ lẹ̀ fún eh, ẹ̀kọ́ wa ń bẹ̀ fà tó bá jẹ́ sí pé anabi yakubu bá lè máwọn ọmọ rẹ̀ ah, ah, ní ah ìrọ̀ anabi yusufu ní lọ́ba o àríṣọ́lá tí wọ́n sálàm ìyẹn ni pé gbogbo ẹ̀yin òbí gbogbo àwa òbí ẹ jẹ́ ká rẹ̀ ra wálẹ̀ fún kíni fáwọn ọmọ wa ẹ jẹ́ wọn súnmọ́ yín àmọ́ rẹ̀ ọmọ gbọ̀n lórí kọ́ máa fọwọ́ kọ́ máa farun gbọ̀n rẹ̀ tó bá ní irun gbọ̀n kó sí fìlà lórí rẹ̀ kò sí láì fi ń bẹ̀ ara àwọn àǹfààní tó wà ń bẹ̀ iná nìyí tí kì í bá ṣe pé anábì Yakubu sún Yusufu mọ́dọ̀ dáadáa Yusufu ní lọ pàtàkì fún pé mọ́mọ́ lálàbá ìwọ anábì wọ bàbá mi náà. wàlámà kánà Yakub abu Yusuf hmm. qariban li ẹ̀yin òbí ẹ̀yin òbí ẹ̀yin òbí lọ́kùnrin ẹ̀yin òbí lọ́kùnrin lẹ́yìn inú jẹ́ máa àwùláàdìkùn fàínà huwa ìsìlámù sahih kẹ́ẹ̀rẹ́ra yín lẹ̀ fáwọn ọmọ yóò ń gan ní ìsìlámù ànábì wa gan lọ gáwa pátápátá lórí ọ̀nà yìí ní pé jábá ń ta lọ́rọ̀ ra rẹ̀ lẹ́jù fáwọn ọmọ ànábì wa Muhammad ní sallallahu alaihi ẹ̀yà wà nípa yín alùsúnà alùsúnà alùsúnà alùsúnà ìkòkò nínú ilé alùsúnà kìnnì nínú ilé alùsúnà ajá nínú ilé èyí sí alùsúnà o alùsúnà rẹ̀ kó gbé gbogbo ẹ̀ ní bó ṣe ń jẹ́ alùsùnà níta bẹ́ẹ̀ náà lọ́yẹ́kọ́ jẹ́ alùsùnà ní kínú inú ilé ẹ ìtàn kékeré kan tá à nábì alayhi salatu wassalam tó ṣẹlẹ̀ sí nípa àwa rẹ̀ àti bí ṣe ń bá wọn kéékèèké gbé nínú gẹ́gẹ́ bó ṣe wà nínú Sunan Nasa'i àwọn ni ànábì alayhi salatu wassalam àni Abdullahi ibn Shaddad àni Abi. ó ní Abdullahi ibn Shaddad ó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní ó ní ànábì jáde sí wáńjọ́ kan ní ìkan nínú àwọn àwọn tá a máa ń kí lálẹ́ ọwọ́ agbé kan nínú àwọn ọmọ ọmọ rẹ̀ lọ́wọ́ mhm. anabi eh, náà nílé ìmáàmù ànábì ń bọ̀ wá sallallahu alaihi wa sallam ìmáàmù ń bọ̀ wá ó sì gbọ́mọ lọ́wọ́ ànábì wá bọ́ wájú òun náà ni ó kírun fún ọbọ̀ wájú fàwádọ́ àwọn ọwá gbé ọmọ sí kírun lọ fún wa àwa náà kírun lẹ́ ẹni tí ń gba hadithi wa ìròyìn lọ jẹ́ fànàbí ìjọ náà sallallahu bá sí ó wá foríbalẹ̀ láàrin àwọn ìforíbalẹ̀ tí yàn máa ń foríbalẹ̀ nínú òun nì ó wá foríbalẹ̀ yẹn ìforíbalẹ̀ yẹn wá gùn púpọ̀ ah. yẹn ni pé nọ́mà kọ́ wà instead kan lo bí ìṣẹ́jú méjì lórí ìforíbalẹ̀ ó wá lo bí ìṣẹ́jú mẹ́wàá mẹ́ eh, eh, ó ní sọmọ pé tọ́ba ti dé báyìí ìwọ tó ń gbọ́ mọ́mọ́ pé ìwọ lọ́wọ́ kọ́ gbódé òkè pé sí nǹkan ọ̀ṣẹlẹ̀ àbílẹ̀ màmú ti kú ni àbí nǹkan sí ni eh, ó sì ṣẹlẹ̀ ǹjọ́ náà náà kọ́ọ́lá àbí bàbá àwọn ìyẹn ni pé Abdullahi ibn Shaddad ni wá ní bàbá àwọn wá ní ó fẹ́ fún rìpọ́ọ̀tù pé òun wà nínú àwọn tó wà lẹ́yìn ànábì ìjọ náà òun wà nínú tó gbórí òkè fọ́rọ̀ fẹ́ àti ọ̀rọ̀ àti mo fẹ́ wo kí ní ń ṣẹlẹ̀ nìyẹn ìyẹn ni pé nígbà tó wọn ò rí òun bá rí ànábì lè máàmù lọ́ọ̀kan òun rí bí ọmọ kan ti ń gùn lẹ́sìn kútúpà kútúpà ẹ̀sìn bàbá kútúpà kútúpà ẹ̀sìn bàbá ẹ̀ ẹ̀ pé ọmọ kan máa ń gba ànábì ní ẹ̀sìn lórí irun àrí ìsọláàtọ̀ ọ̀sẹ̀lá ànábì forí balẹ̀ òun wá gbódó òkè bóun ti gbódó òkè tó ń rán ànábì ah ọmọ tó gbílẹ̀ lẹ́ẹ̀ka ó ti gun ànábì nìkanu lẹ́sìn ó ní farọjá àti ìlà sókè òun yá tètè gbórí òun padà sórí forí balẹ̀ pé ah ẹnu òun kí wọ́n ti gbọ́lẹ̀ yìí o. nígbà tí ànábì kírun tán àwọn èèyàn wá sọ̀rọ̀ pé wà ànábì wà wà wà ànábì. Eh, àwọn yòókù fara balẹ̀ bóyá lómi náà gbórí òkè o nínú àwọn sàbẹ̀ tí wọ́n kí lẹ́yìn àná torí pé tọ́ba ti ń kọjá akínrin náà èèyàn máa wò pé ah, wọ́n yẹ pé nǹkan kan ṣẹlẹ̀ ni. wọ́n ní ya Rasulullah eré ìjíṣẹ́ ọlọ́wọ́n bá innaka sajadta sájìdà tán àtọ́ntà àárí ọtọ́ kírun kan tó yẹ pé àárí foríbalẹ̀ kan náà foríbalẹ̀ tó kí fanú ta kí tẹ́yìn ogun púpọ̀ wà nẹ́bí hátà gbogbo wa là ń rò náà kan wá pé àbánabi ṣubú ni àbí nǹkan kan ṣẹlẹ̀ ni àbí ọlọ́run ránṣẹ́ sí ọ láti sámà wá nígbà náà ànábì wa dá wa lóhùn pé lámùyà kan gbogbo ń tẹ́ wíwọ̀n ọ̀ṣẹlẹ̀ ọlọ́run ọba mi sọ̀rọ̀ nǹkan kan ọ̀dẹ̀ ṣẹlẹ̀ sí mi ṣùgbọ́n wàláàkì lábíní ìtàhálà ọmọ mi gùn mí lẹ́sìn lọ́fàájọ́ náà fàkàrí hìtò ìwà fẹ́ mi ò fẹ́ tètè gboríkò ńlẹ̀ mo fẹ́ kọ́ gbádùn mi dáadáa tí ó fi sú tó bá tó sọ̀kalẹ̀ lórí mi ni mo tó fẹ́ gboríkò lórí anábìnrin yẹn sallallahu alaihi wasallam bàbá lè máa mú ẹja sókò ọ̀rọ̀ fáwọn bàbá lè máa mú mọ́sálásí àwọn onípàṣán mọ́sálásí ẹ̀rìn ní bílálà ẹlòmíì rọ́bà ni ẹlòmíì ìpàṣán ni pàǹkẹ́rẹ́ ni ẹni tó jẹ́ sí pé masalasi tí pàǹkẹ́rẹ́ lẹ kó bọ̀bẹ̀ bọ́ọ̀mọ́ kábà ti dé báyìí ẹ máa lu àwọn ọmọ ni pé ẹkún ẹ bọ́ta ẹ máa lọ lẹ́yìn ẹ máa lọ lẹ́yìn àìṣe bẹ́ẹ̀ bọ́ bá gùn ọ lórí farabalẹ̀ fún un Eh, iná ànábì ṣe ni sallallahu alaihi ìdá amúlọ ń bẹ̀ ni pé idh qala Yusufu li abihi ó ń túmọ̀ sí pé ànábì Yusufu súnmọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà súnmọ́ra eh, ànábì wa alaihi salatu wa sallam yusallimu ala sibyan àmà sálámà táwọn ọmọ wẹ́wẹ́wẹ́ àwọn kéèkèé eh, tí bá ń lọ báyìí tó bá láwọn ọmọ kéèkèé tí a ń ṣe rí yóò sì àdọ́ assalamu alaikum ẹ̀yọ́ ọmọ kéèkèé ǹjẹ́ níwọ̀n sálámà tó ọmọ kéèkèé pé àwọn ọmọ burúkú yẹn ni gbogbo ọmọ kéékèèké lọmọ burúkú lọ́dọ̀ tiẹ̀ mm. ọjọ́ ànábì nìyẹn sallallahu alaihi bákan náà ànábì a máa fọwọ́ra wọn lórí mm. ọmọ mélòó ni wọ́n fọwọ́ra lórí kódà ànábì bínú sọkùnrin kan jọ kan ayé sọ́lá tó ń gẹ́gẹ́ wà nù sahih bukhari àti sahih muslim nínú hadith abi hurairah radiyallahu anhu nínú hadith wípé anabi alayhi salatu wa salam qabbala rasulullah sallallahu alayhi wa sallam hasan ibn ali anabi gbé ọmọ rẹ̀ njọ́ kan ó ọmọ rẹ̀ njọ́ kan ó Eh, ìwọ ń tiẹ̀ ǹjẹ́ ní wọ́n kì í ṣe ọmọ rí ah, ah. ọ̀ fọwọ́ kankan lára rí eh, tí bàbá bá dúró báyìí láàrin mítà mẹ́fà lọ mọ́tò jókòó síwájú ọmọ bá bàbá rẹ̀ sọ̀rọ̀ olùmí ò lè súnmọ́ bàbá rẹ̀ ní mítà kan síra wọn anabi eh, ọ̀fọ̀rọ̀ anabi wa ń jókòó njọ́ náà wa ń kìsì Hasan ibn Ali. ìkan nínú àwọn sàbí wa wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kìsì sàbí àgbà sàbí tó tẹ̀sẹ̀ gba ìsìlámù hmm. tí ìsìlámù ò tí yìí wọn náà tó ń gbọ́mi tó jẹ́ mùsùlùmí èyí tá a fẹ́ sọ ìtọ́ ọba ti ṣe ajẹ́ pé wọn náà dá gẹ́gẹ́ bí àwọn tó lẹ́sẹ̀ wọnú kínú islam ọ ò sì ṣe islam dáadáa nù ọ ò sùn mẹ́sìn dáadáa ẹni al-Aqra' ibn Habis at-Tamimi ọ wà nínú àwọn tó jókòó njọ́ tánàbí ń kí sí hasan njọ́ náà ọkùnrin náà wá sọ pé inna li 'asharatan min al-walad oníṣọ́ ọmọkalẹ̀ èèyàn èèyàn ló ọmọkalẹ̀ á ń kìsì ọmọkalẹ̀ ọmọ mẹ́wàá ló ní tòun òun ò kìsì kankan nínú wọn èèyàn tí ò kìsì ẹ̀ ní àfọwọ́kà lórí ah, ah. ẹni pé èèyàn ọmọ yìí tí bàbá bá yọ báyìí bàbá àwọn ọmọ lọ ní ojú ọ̀nà kejì ni àwa ń sọ báwọn ànábì wa comment sọ́nà lọ. ànábì wa wò ní wo ẹni tí ò da àmọ́ wò yẹn ní wo lámẹ̀tọ́ àti máa wò yẹn ní wo ẹni tí ò da àmọ́ wò yẹn ní wo ẹni tó da a lè fojú wò yẹn ojú tàbí wò yẹn oríṣiríṣi ni ànábì fojú burúkú wo, ó ànábì wá sọ fún pé man la yorham, la yorham. ẹni tí ọ̀láàánú ọmọ kékeré lójú ọlọ́run náà ní sáànú náà ẹ̀yẹn ni pé òbí tó ń sáà tọ́jú àwọn ọmọ rẹ̀ tó ń sí dáadáa pẹ̀lú wọn yìí àtàwọn ọmọ tó dàgbà àtàwọn ọmọ kéékèèké ń lọ́mọ pé òun béèrè fáànù ọlọ́run ọba mm. náà mẹ́sẹ̀jì wa láàrin yìí ni pé ẹ jẹ́ kí hmm, à ń sọ fẹ́yìn òbí pé ẹ má dà gẹ́gẹ́ bí kìnìún nínú ilé yín ẹ̀yìn tẹ́ ẹ bá ti wọlé báyìí àti ìyàwó àtọmọ wọn máa gbọ́n ni pé ee bàbá tún ti dé o bàbá tún ti dé ẹlòmíì ọba bí ẹlòmíì lè kí ló kọ ọkọ rẹ yóò pè lóògùn lóògùn lẹ́kọ̀ọ́ <laughs> yóò pàkó ẹni lóògùn lẹ́kọ̀ọ́ ẹ̀yìn ni pé ó burú pọ̀ tẹ́ bá sì bọ́ ọmọ náà léèrè pé ah, bàbá ń kọ́ ah, ẹ̀ ah, sòǹdókò ti dé sòǹdókò ti dé yípadà jẹ́kọ́jẹ́ eh, sí pé tọ́ bá ti sí nílé àwọn màrí ọmọ kọ́ ọ̀lẹ́ pé ah, ẹni dé mọ́ni ẹni wá mọ́ni eh, ló fi jẹ́ sí pé a ah, rí inú àwọn ọmọ mìíràn wáyé ìdá àkọ́rajà tóbi ní ìbájáde nílé báyìí kìí sí bàbá nìkan o ìyá mi ìyá mìíràn burú ju ìyá bàbá mìíràn lọ nínú lákòókò tá a wà ìyá mìíràn ọ yà yàkuyà fáwọn ọmọ ju bí bàbá ṣe lè lọ Eh, ìgbà míì àwọn wà tó jẹ́ sí pé òbí ọ̀ jáde nílé báyìí níbi tí bàbá burú dé tí ìyá burú dé àwọn ọmọ wa máa expect pé aláyà rí jan ìlàgbẹ́ yìí pé wọ́n máa ṣàdúrà pé ọlọ́mọdé òde o ọlọ́mọdé òde mọ́ o kọ́sá kù síbi tí ń lọ eh, níbi tó le dé eh, mẹ́sẹ̀jì wa láàrin ni pé ẹjọ́ ànábì Yakub alayhi salatu wa salam ẹjọ́ kí ni ẹjọ́ ànábì Yakub alayhi hmm. salatu wa salam ẹjọ́ nínú bó ṣe kọ́ máa rẹ̀ mara hmm, ẹjọ́ níbi tó ẹ̀yin náà sọ àwọn ọmọ yín mọ́ra ẹ má sọ ọmọ ní pé ọmọ wà lókè bàbá wà nísàlẹ̀ ẹ bàbá ti wọlé lọ́nà ọ̀nà kan báyìí ọmọ òṣìṣàrí sápamọ́ pé ẹ pé mi ò sílẹ̀ pé mi ò sílẹ̀ mẹ́sì ìjà fẹ́ pàṣẹ yẹn ibi kọ́ọ́lá Yusuf lé àbí nígbàtí anábì Yusuf sọ fún bàbá rẹ̀ náà àwọn Yorùbá wọ́n lásà kan tí ọ̀dá òun náà ni kí wọ́n máa ka kí èèyàn ó le kí bàbá kí bàbá dé báyìí káwọn ọmọ wọn gbogbo lọ silent wọ́n kà kún pé yíyà rojú la àwọn gan ni ìjọkàn ni àwọn uh-huh. kà kún bẹ́ẹ̀ yẹ́wọ́n ni Islam ọ̀pẹ̀ bẹ́ẹ̀ o Islam sọ pé kì í ṣe bẹ́ẹ̀ o hmm. ah, ó ní èyí tẹ́yìn Yorùbá kà kún pé kọkùnrin ọ wọlé kí gbogbo lọ silent ni wọ́n ní ṣẹ̀rí àní kìí ṣe kódà ó ní ọmọ ilé àánú ọlọ́run jìnà sí ọ wọ́n yóò bẹ́ẹ̀ tó sàádà kódà gbogbo àti bàbá àti ìyá orí ọmọ jìnà sí tẹ́bá ti lè máa ọmọ yín jù náà yóò sì jẹ́ kọ́kàn àwọn ọmọ náà máa lè kókó kó sí ni pé ah, wèrè tún ti dé o àdánwò tún ti dé o sàpàná tún ti dé o orúkọ tí èso ti ẹni wọ́n sọ ẹ́ náà ayọ́ náà sọ ẹ̀yin ènìyàn ẹ̀yin bàbá ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa kúnú ahàlà sùn ẹjọ́ ẹjẹ́ alùsùnà ẹjọ́ ànábì sallallahu alaihi wasallam nínú ilé yín kama kuntum ahla ti khari bẹ́ẹ̀ tí ń jẹ́ alùsùnà níta ilé yín náà ẹjẹ́ alùsùnà nínú ilé yín bákan náà wàláhì tó bá jẹ́ pé ahlu sunna tòótọ́ ni ọ bó o ṣe láàánú níta bẹ́ẹ̀ náà lọ láàánú nínú ilé rẹ̀ bó o ṣe dáa fáwọn èèyàn níta bẹ́ẹ̀ náà lọ dáa nínú ilé rẹ̀ Eh, ẹlòmí máa ṣe ìdí àrò pé alùsùnà lòun ṣùgbọ́n sòǹdókò ní pẹ̀lú àwọn ará ilé eh, ẹlòmí bẹ́ẹ̀tì tí fi máa lu ìyàwó ẹ̀ báyìí pẹ́ṣíà ni kìí sí ìtìyàn máa dì máa dì ọjọ́ bí bẹ́ẹ̀tì àwọn sọ́jà bí tàwọn ọlọ́pàá eh, ó sì níbi tó fi pamọ́ sí kódà ìyàwó gan mọ́bi tó fi sí yọ́wọ́ máa sọ fún ọ pé kíní tí mo fi nà ń jó níyẹn mo tún ti tọ́jú ẹ̀ síbi kan wò tó bá tún ti dẹ́rù ẹ̀ wò ó tún rí màá tún mú jáde fún ẹ èyí tí alùsùnà kódà kí wọ́n gbà ju ti kókò kọ́ máa kàn dodo rẹ báyìí tó bá ti rí báwọn ọ̀j òyìṣẹ́ alùsúnà dáadáa ẹ jẹ́ alùsúnà níta hmm. kẹ́ẹ̀tún wá jẹ́ alùsúnà nínú ilé kẹjọ ànábì wa Muhammad sallallahu ẹ máa rántí ọ̀rọ̀ ànábì tó sọ pé man la yarham la yurham ẹ máa rántí pé tó bí ọ̀rọ̀ yìí ni pé ànábì fi sọkù ọ̀rọ̀ sí gbogbo ẹni tí ó bá láàánú ọmọ kékeré lójú tí ó láàánú àwọn ọmọ tó bí lójú ìpè tó bá ti láàánú àwọn ọmọ tó bí lójú èmi ọlọ́run náà ní ṣàánú rẹ náà. Hmm. ẹlòmí ó pé àwọn ọ̀rọ̀ náà gbégbà ọ̀rọ̀ náà gbégbà wà ọmọ kú tó wà nínú hadith mi pé innama tunsaruna wa turzaquna bi du'afaikum ìgbé ọlọ́run wọ́n máa sílẹ̀kùn àánú fún yín torí àwọn ọ̀lẹ́ tọ́lọ́ ń kó tì yín náà ni àwọn tẹ̀fẹ̀ àwọn oníṣẹ́rẹ̀ hadith wọ́n ní àwọn ọ̀lẹ́ tọ́lọ́ ń kó tì wá méjì náà ni ìyàwó wa àti kíni àtọmọ wa ọ̀lẹ́ lóbìnrin bá lóbìnrin alágbára obìnrin alágbára o obìnrin ọ̀lágbára ìwọ náà má pèrè lágbára má kọ́ rẹ̀ rà ẹ́ lẹ̀ nígbà ń pèrè lágbára náà fi kó gbogbo sẹ́tì ọ̀yẹ́ sí ọlọ́run ìwọ náà fi ń ṣe wàhálà ló fi dààmú obìnrin ọ̀lágbára àwọn ọ̀lẹ́nu bẹ́ẹ̀ náà lọ́mọ kéékèèké tá a kó dání wọn ò kankan ìyẹn ni pé gbogbo ẹ̀yin obìnrin náà tẹ́ sọmọ yín di ti ń kiri ọjà káàkiri ni àdìsí bá wí àrí ọ̀lẹ ni ẹ̀yin wá ní túláàsì ẹ̀yin lẹ́jọ́lẹ̀ padà ọmọ ní ọlọ́mọ pa owó wá fún yín tẹ́rípẹ́ ti dànkà rúmẹ̀nà so sẹ̀rí àìsíláàmù kọ̀ lọ́bà nù bó ti lọ ní kíkẹ́ jẹ́ aláàánú níta kẹsùn jẹ́ aláàánú ní inú ilé yín yá abati wọ́n ní yá yìí tí ó wà tí anábì Yusuf lò fún bàbá rẹ̀ yìí yá aharfu nìdá a máa fi ń pè yẹn ni èyí pé ya apè ọ́ mo pè ọ́ kọ́ tó ń jẹ́ ni mo pè ọ́ o àwọn olóyìnbó a ní ooo oh, eh, oh, eh. àwọ́ sọ pé yá ní èdè lárúbáwá eh, ṣùgbọ́n èyí yóò bá mọ́ pè yín o ewu lẹ́yìn tí máa pè yẹn ti yín o àwòye hmm, sí pé àwárí àràràfí fún Yorùbá bóyá bá wá wà ẹlẹ̀ fún mi padà o nínú èdè Yorùbá àmà àràfí tẹ́ fi ń pè yàn àbọ̀wà ní ẹ̀yin tẹ́ ń gbọ́ mi rìn ẹ́ pé àfikẹ́ sọ pé mo pè mo pè lẹ́wì ìyẹn ni pé mo pè lẹ́yìn òwì adéhùn àwa sì nínú èdè lábá pé yá ìyẹn fi yá ayé pé yorùbá tó bá fẹ́ pè yàn ó pè mo pọ̀ lọ́wọ́n ọba àwọ̀ sọ pé yá Allah àní sọ pé adé Allah hmm. yá Allah hárùfù yẹn a fi pè ọlọ́wọ́n ọba ni a fi pè nǹkan ni eléyìí ó máa fi yí pé àwọn èdè tá a bá ti rírọ àwọn nǹkan bá ní níbẹ̀ ó dàbí ẹni pé èdè yẹn wíìkì díẹ̀ ni tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ èdè lárúbáwá yorùbá ti kínú ó wíìkì díẹ̀ nù èyí eh, ṣe pé nítorí pé ajọ́ máa Yorùbá wà gbéde wa lárugẹ ju bó ṣe mọ lọ eh, kò lẹ́gbẹ̀ẹ́ kò tiẹ̀ dísàlẹ̀ bàtà èdè lárúbáwá eh, òyìnbó gan tún tún àìdí ẹ̀hún ní óò oh, àbí tá a bá ń lọ wájú ní ìṣẹ́ ọ́ tún gbọ́ àwọn èdè àwọn àràfi tá a lè lò lẹ́tà tá a lè lò tá a lè fi pè nǹkan tó tún yàtọ̀ sí yá àwọn àfa máa kà máa tó mẹ́jọ ń gbà mí wọn máa kà dáadáa wọn àwọn oníṣẹ́ wọn ní alif ó lè pe a a lásán a tó ń ṣe ó sọ pé yá náà nù mo pè náà nù o tún lè sọ pé aya aya o lè sọ pé haya o tún pè náà nù o tún lè pé aa o tún pè náà nù o tún lè pé e o tún lè pé wá kí tí Yorùbá tí Yorùbá wá o o pé wá wá o lè pé wá Allah ìmọ̀ wá Allah ò ní pé yá Allah naam qala Yusuf anábì Yusuf sọ pé yá abad kò sọ pé yá àbí. Eh, èyí tá a mà tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ olùgbọ́ wa ni pé ya adi ya ummi ya zawji ya zawjati èyí tá a mà ni pé bàbá mi ìyá mi ìyàwó mi ọkọ mi hada eh, huwa alladhi arafta min qabl ṣùgbọ́n abati ń bò ló abati Eh, kẹ́nà pé yá àbátì yá àbátì eh, wọ́n ní nìdá ùtẹ̀kìrìm wọ́n ní tàbá ti fi lé yá àbátì yẹn wọ́n ní wọ́n fi pán ẹntà ń pè a fi pán lé ni eh, a fi pán lé ni wọ́n ní táàwù yẹn bákan náà ní èdè lárúbáwá táà lásán táà tó wà lára yá àbí tó ti tó àfi táà síbẹ̀ táà sọ́dọ̀ yá àbátì ni ó sì gbé ìtumọ̀ ńláwá táà máa túmọ̀ sí pé bàbá mi ọ̀wọ́n Ah, tó bá ti ní yà ábàtì ọ̀sọ̀ pé bàbá mi ọ̀wọ́n bàbá mi alápọ̀nlé àbí ìyá mi alápọ̀nlé àbí bàbá mi ẹni pàtàkì ìtumọ̀ ẹnu ẹnu tá àtọ́wà ń bẹ̀ nù wọ́n wá ní yá àtọ́wà ń bẹ̀ ńkọ́ àti parẹ́ yá àbí nípìnlẹ̀ rẹ̀ wọ́n pa yá rẹ̀ wọ́n wá fi tá síbẹ̀ tá yẹn wà ń bẹ̀ a kò gbọ́dọ̀ pa èyí tá a parẹ́ àti ń tá a fi rọ́pò rẹ̀ a kò gbọ́dọ̀ kó papọ̀ tẹ́lẹ̀ kan bá sọ pé yá abàtí sọ fún pé ìsọkúsọ lọ ń sọ ọ̀gbèdè tó sọ nù ẹ̀tọ́ bá ti lọ sọ pé tọ́ bá ti lọ fi táà yẹn síbẹ̀ ó sì jàyà ọjà sọnù jẹ ó ní pé yá abàtí ṣùgbọ́n máa sọ pé yá abàtí tàbí kọ́ sọ pé yá àbí báyìí ni ó ṣe wá nàám eléyìí táà wí ìta ní táà ó gbé ìtumọ̀ ńláwá yìí eléyìí tó wà nínú àwọn àṣírí tọ́lọ́run lárúbáwá yumkin an yustafad ah, ó yẹ ká ṣàǹfààní bí ẹ̀kọ́ tí ànábì Yusuf lò láàrin tó fi pe bàbá rẹ̀ pé yá abat bàbá mi ọ̀wọ́n ó yẹ ká mọ̀ yí pé Yusuf alayhi salatu wassalam ọlọ́run fún ní ẹ̀kọ́ tó gbò látòrí dẹ́sẹ̀ láti bàtò tó wà kékeré rẹ̀ ó sì tún fi yé wa yí pé ilé ibi tí Yusuf ti wá ilé rẹ̀ ni. Eh, kò sí kọjọ́ wá lójú pé eh, ànábì sọ fún ike eh, alkarim ló kẹrin wípé ilé ànábì ọlọ́run ló ti wá tọ́mọ ànábì ọlọ́run bá ya ń tọ́ da kò ní jọ wá lójú tó nǹkan ṣùgbọ́n tọ́mọ ànábì ọlọ́run bá ya kente onálẹ̀ rọ́ ọmọ bà wá bọ́ ọmọ wèrè bá ya wèrè á pé bàbá yẹn náà lọ́jọ́ ilé náà ló ti bá bẹ́ẹ̀ ọba ń bẹ̀ ni ṣùgbọ́n tọ́mọ wèrè bá yẹ ni rí àmọ́ sí Allahu Akbar ọlọ́nkùnsẹ́rẹ́ ọlọ́nkùnsẹ́rẹ́ ayé ẹ̀yin òbí ẹ̀yin ìyá ẹ mójútó yín o torí pé ànábì Yusuf jáde nílé rere lọ́jẹ́ kọ́ mọ ọ̀rọ̀ rere sọ jáde ẹ tọ́jú àwọn ọmọ yín bẹ́ẹ̀ tí ń sáré kiri lọ́sàn lóru lẹ́yìn owó owó owó lọ́sàn owó lọ wá kiri lọ́sàn ẹlòmíì alájàpá ni yọ lọ oṣù kan láti ilẹ̀ yìí lọ sílẹ̀ haúsá north lórí lórí mọ́tò jági ìyá sì ní àti bàbá wọ́n lọ fẹ́ láàrin oṣù kan ẹlòmíràn sọ pé ń lọ sí dáwà kákàkiri yọmọ rànì kákàkiri yóò fi àwọn ọmọ ẹ̀ yóò fa àwọn ìyàwó ẹ̀ sílẹ̀ irú àwọn ọ̀ràn yìí ẹ lọ yí padà mm, ó tó yín gẹ́ẹ́ ẹ padà àfikú ẹtají ẹsẹ́ǹsì ẹ padà sílé kẹ́ ẹ tọ́jú àwọn ọmọ yín anábì Yakub alayhi salatu wa salam ó lo ọmọjútó àwọn ọmọ rẹ̀ lọ́jẹ́ ká bárò dáa báyìí látọ̀dọ̀ anábì wa Yusuf alayhi salatu wa salam wàmínà àdàlmínbá mo sì tún kéde lákòókò tá a wà yí bákan náà bàbá bẹ́ràn wí ká bẹ́ràn òyí mm. mò ń kéde fún gbogbo gbogbo àwa ọmọ wàkúlùnà àwùlàd gbogbo ẹ̀yin ọmọ mo tún wá ní gbogbo wa náà lọ́mọ gbogbo wa lọ́mọ bó ti wúlẹ̀ kọ́ dàgbà tó ọmọ lọ fáwọn kan a lè jẹ́ bàbá ká tó máa jọmọ a sì ráwọn kan tó jẹ́ pé wọn ò tí di bàbá ọmọ ni wọ́n ṣùgbọ́n gbogbo àwọn tá a jẹ́ bàbá tá a jẹ́ ìyá yìí náà ọmọ náà ni wá mò ń kéde fún wa wí pé ẹ lọ mọ̀ pé ahán ẹni tá a fi pọ́n òbí léjù láyé ahán lọ́wọ́ o ká sọ̀rọ̀ tó da jáde sóbi wa sí bàbá wa sí ya wa ìyẹn ni pé anabi yakubu anabi yusuf alayhi salatu wa salam nígbà tí ó kọ́kọ́ fèsì bàbá rẹ̀ tí ó bá sọ̀rọ̀ ó ní yá abati. yá abati. Hmm. ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká jẹ́ kí ahán wa kọ́ máa pàwọn èèyàn lé lé àbá ikùn ẹ máa pọ́n bàbá yín lé ẹ máa pọ́n ya yín lé ẹ máa sọ̀rọ̀ rere sáwọn òbí yín tẹ́ bá fẹ́ pè wọ́n ẹ rí pé orúkọ tó dára jù ní kẹ́ ẹ fi pè wọ́n náà كل أبيك كل أبيك وأمك عند مخاطبته يا أبي يا أمي tó bá fẹ́ bá bàbá rẹ sọ̀rọ̀ bá fẹ́ bá ìyá rẹ sọ̀rọ̀ mami and daddy ó fẹ́ pè wọ́n mọ́ pè wọ́n ní nǹkan méjì pé kọ́ pé ya abi ya abi my daddy my daddy bàbá mi my mommy ìyá mi yèyé mi ó pè é báyìí ní kó o ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ hmm. ìpè bàbá mi ìyá mi kó o wí báyìí hazel alfaaz wọn gbólóhùn ta wípé kọ́ pé bàbá mi ìyá mi yìí ọlọ́lá tó pọ̀ pé kọ́ wá sí bàbá rẹ ní pé bàbá alágbájá bóyá bàbá rẹ popular sí pé bàbá razaki látòjúwe àbí bàbá razaki hmm. ìwọ sì ní abdullahi lọ́njẹ́ ń ọwọ́ afẹ́fẹ́ bàbá rẹ bàbá razaki tàbí bàbá bọ̀dá razaki bóyá razaki tó ju ọ lọ lọ́mọ yìí pé kó o pera rẹ kó pé bàbá mi ìyá mi ọ dára ju pé kó o pe bàbá rẹ pé bàbá alágbájá àbí ìyá rẹ pé ìyá tàmàdù lọ àwọn òbí lákọ̀bì yìí tàbí kó pèlé pẹ̀lú iná jíjẹ ẹgẹ́ bó ṣe gbalé gboko láwùjọ tá a wà aláàjì alájà eh, eh, ẹ bá ní bàbá rẹ ẹ bá fẹ́ pọ̀ bàbá rẹ ọ fẹ́ pe bàbá rẹ pé alájì bàbá rẹ ní pé alájì eh, àwọn tí ń gbọ́ mi ń lé náà mọ́ yìí pé ọkàn yín lówó ọkàn yín lówó ó sì sẹ́ mọ́ yín lára ẹlòmíì ya rẹ alájà náà ni ó pè èyí tó ń pè ya rẹ lálàájà tó ń pe bàbá rẹ ní aláàjì ọmọ pé orí dínkù bàbá rẹ báyìí ni o tún rí dínkù ìyá rẹ pẹ̀lú pẹ̀lú aláàjì àtàlájà kó o pé báyìí dàdí hmm. bó ti ẹ̀jẹ̀ sí pé ká pè aláàjì gan pilẹ̀ gan nù sẹ̀rí àkọlọ gbìyànjú pé alájà ẹlòmí ó tún máa ń pè ah, àwọn kìíní ìtúndé o wọ́n tún ní kẹ́ máa pè alájà alájà kọ̀dà bẹ́ẹ̀ ni kò bá múnú ṣẹ̀ríà kódà kò bá múnú làákàyè bákan náà èèyàn ti ṣe ájì tó wá ní ẹni ti ṣe ájì lọ́wọ́ tó bá ní alájì tó ń sọ fún ni pé ọwà mọ́kà àbí ọwà làràfà wọn ó sì máa dáhùn ọ̀n tanra rẹ̀ jẹ òun pè ọ̀pẹ́ alájì wọn náà ń dáhùn ó sì wà lọ́jà lọ́jà lọ́jà dùgbẹ̀ nìbàdàn alájì ọwà lóyìnbó lẹ́kọ̀ọ́ alájì ọwà amẹ́ríkà ṣé mọ́kà lọ́wọ́ àbí mìíràn lọ́wọ́ àbárọ̀fà so ìtumọ̀ ẹni tí aláàjì ẹni tí ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ ṣùgbọ́n ọta ti gbalé gboko àwọn yẹn ni àwọn ẹ̀ka náà máa kó dànù pé kò dáa bí wọ́n bá pè lálàájì mo lẹ́nìkan nu jàmáà mi tí ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ lọ Mọ́kà nínú àwọn jàmáà wa ó ti bí ọdún mẹ́fà àti ìdàlú márùn sí sí alhamdulillah kò dé àgbọ̀n rí ẹni tẹ́ ń pè lágbọ̀n ní sábàkà kò di apẹ̀rẹ̀ rí táwọn èèyàn sọ di àmì mọ́kànnì ẹnìkan ò sì pè lálàjì rí nínú tí mo mọ̀ àwọn èèyàn tó tún wá lọ lẹ́yìn ẹ̀ ọdọọdún làmá lẹ́yìn tí ń lọ hajj inú jàmáà wa bíi méjì mẹ́ta mẹ́rin ìgbà mí gan tó mẹ́fà ní ọ̀sọ́ pé mọ̀ náà yàmáka o kẹ mọ́ àmọ́ ara pè mí pé mọ̀ náà yàmáka ẹ fúnra wọn ni wọ́n ń lọ fúnra wọn o ṣùgbọ́n ọlọ́run kẹ́ wa pé ọlọ́run fi sọ́rí wa páwọn èèyàn rere pọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa tí wọ́n máa lọ ráyè báyìí tó gbogbo àwọn àwọn wọ̀nyí kọ̀tẹ́ntì pẹ̀lẹ́ aláàjì a nílò ó yẹ ká máa fọn káyé pé má pè mí lálàájì mọ́ mm. bẹ́ẹ̀ ká má pè lálàájì pé mi ì sálàájì mo ti ṣiṣẹ́ hajj tán mm. ìyẹn bá ní tí wọ́n bá pè wá tó bá fẹ́ pè bàbá rẹ̀ má pè ní àlàájì o má sì pè ní àlàájà. Mhm. Mhm. Ìbéèrè bẹ́ẹ̀ ni tó jẹ́ sí pé ìwádìí mímọ̀ ni. Ànábì Yusuf alayhi salatu wassalam nígbà tó fẹ́ fi bàbá oníyá Abat iwájú bàbá rẹ̀ lọ́wọ́ àtòrìsọ̀bá ni. Mm sí àtọ́ ń bẹ láàrin tá a bá fẹ́ bá òbí wa sọ̀rọ̀ níwájú ẹ̀ àtìgbà tá a bá fẹ́ dárúkọ rẹ̀ nígbà tí kò sí ní ibẹ̀ jawab bẹ́ẹ̀ ni ìyàtọ̀ ń bẹ bá ṣe máa pé òbí wa nígbà tá a bá wà níwájú ẹ̀ ń tá a máa lò ó ṣe ṣe kọ́ yàtọ̀ sí ń tá a máa lò nígbà tí àbá sí lọ́dọ̀ rẹ̀ ẹ jẹ́ ká gbàlàyé ẹ̀ náà ni pé Yusuf alayhi salatu wassalam ọ mm-hmm. wà wájú bàbá rẹ̀ níbi níbi condition tá a wà yìí ló fi sọ wípé yá àbà wà á ń ta àyèdán ìdúwọ̀ náà bá wà wájú bàbá àbíyá rẹ̀ máa lo orú ẹ̀ fún pé ya ummi my mommy ìwọ náà tiẹ̀ test ẹ̀ wò lónìí lọ bá mami rẹ̀ kọ́ pé my mommy ó rí pé yóò tún ọ wò pé ojú ah, òní mọ̀ yàtọ̀ púpọ̀ ó rí pé gbólóhùn yẹn wọra bíkọ́ máa pé ìyá kìnnìkan lọ ìyá kìnnìkan tàbí alájà àbí alájì àbí kìnnìkan Naam. Tí ọba wá sí lọ́dọ̀ bàbá ni tó sì níwájú bàbá àti ìyá rẹ̀ ni. Wọ́n ìtọ́ dáa jù tí kó lò, òun náà ni pé kó lò àwọn orúkọ tó bá jẹ́ pé ó ṣe déédéé pé àwọn èèyàn fi máa ń pọ́n wọ́n fi máa ń họ́nà bàbá rẹ̀ táwọn èèyàn máa ń lò fún bàbá àbíyá rẹ̀ tí wọ́n sì máa fi pọ́n wọn lé ó náà ní kò lò jù. ẹni tí bàbá rẹ̀ bá jẹ́ ọba kan náà àwọn ọba aláyé bíi lápèjúwe ọba àlù kan náà bàbá rẹ̀ jẹ́ nìyí ọwá àbí fíìsì yunifásitì bàbá rẹ̀ jẹ́ àbí olórí manager director kan ló níbì kan tàbí ìmámù àgbà kan ni bàbá rẹ̀ jẹ́ ìmámù àgbà kan tí gbogbo ayé mọ̀ pé olókìkí ìmámù ni ọwá fẹ́ sọ̀rọ̀ bàbá rẹ̀ nǹkan yìí nígbà tí ò sí níbẹ̀ ó wá ní máa máa sọ fáwọn èèyàn pé bàbá mi sọ̀rọ̀ ó sọ pé ah kí n ààyè tó bá wà ní orúkọ tí wọ́n ń jẹ́ ní kò lò mẹ́fẹ́ ọba ò ní pé yà á bí ò sì ní pé bàbá mi sọ̀rọ̀ ò ní pé yà mi sọ̀rọ̀ pé wá ní bàbá rẹ sọ̀rọ̀ kò pọ́n wọn létó tó bá ní yà rẹ sọ̀rọ̀ kò pọ́n wọn létó tó kókó lo yí pé pòsíṣàn tí wọ́n wà yí pé ah ọba báyìí sọ báyìí sọ báyìí sọ báyìí sọ báyìí wọ́n àwọn èèyàn value ẹ̀jú kan sọ pé bàbá rẹ̀ yá abàtì fi Qur'an ẹ jẹ́ ká wọnú Qur'an àwọn àwúlọ́ sọ pé yá abàtì nínú Qur'an yá abàtì pọ̀ nínú Qur'an naam ọ̀pọ̀ naam ẹ jẹ́ ká jẹ nínú Qur'an ká fi parí ìjókòó tòní àwọn yá abàtì nínú sóràtà wà ìsọ́tù Yusuf tí ọlọ́run ọba ti sọ pé ànábì yusuf sọ pé yá àbàtì inni ra'aytu ahada ashara kawkaba ìmọ̀kọ́lá yusuf ní àbí yá àbàtì inni nígbà tí anábì Yusuf sọ yí pé bàbá mi ọ̀wọ́n mo máa rí ìràwọ̀ mọ́kànlá àtòòrùn àtòṣùpá gbogbo wọn lápapọ̀ rọ́ àìtúhùn lè sáájìdì wọ́n wúlẹ̀ fún mi lẹ́ẹ̀kan náà kìtílẹ̀ ọkọ̀ọ̀kan hmm. orí hekima mẹ́mbẹ̀ títí pé ìràwọ̀ alákọ̀ọ́kọ́ ọkọ̀kọ́ wá ń bò sí ti ẹ̀tàn ọlọ ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì ọwá ó ṣe ju ẹ̀ta òun náà lọ ìrìn àwọn ẹlẹ́kẹ̀ẹ́ òun náà wá òun náà tún ṣe ju ẹ̀ta ọlọ wọ́n wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni. nàám àwa fẹ́ wo yí pé yá àbátì yìí bó ti wà ní Al-Qur'an Karim sọ́ọ̀tù Yusuf ìta kàtà náà ìkànnà nínú sọ́ọ̀tù Yusuf bákan náà àyà one hundred sí kò wò àyà one hundred ọlọ́run àbá sọ pé wà rọ̀fà àbáwáyìí ala al-arsh. wà rọ̀fà àbáwáyìí ala al-arsh. Mhm. wà kọ̀ọ̀rù Ibi afẹ́lú ni pé wà kọ́ láyá àbàtì hádà táwí lòrò yá ya mi ń kọ́bẹ̀lú. Wà kọ́ láyá àbàtì hádà táwí lòrò yá ya mi ń kọ́bẹ̀lú. Náà nù ní. Sọ́tù Mariam, Aya 42, yá àbàtì bẹ́m̀bẹ̀. Kí lọ́lọ́wọ́ bá sọ Suratu Maryam bákan náà àyà 43 ó tún sọ pé yá àbàtì ní kọ́dé já a ní nínà lẹ́yìn máa lámúyá tí kàfà tàbí ní àbí kàfíra ọ̀tọ̀run. Suratu Maryam bákan náà àyà 44 ó tún sọ pé yá àbàtì láàbùdì Sọ́tù Mariam bákan náà, àyà 45, ọlọ́run bá tún sọ pé. Yá àbàtì ní akọ̀ọ̀fù àyè yàmọ̀sàkà àdàbùn mi lọ́wọ́ náà. lè ṣàyìntọ́ níwálì. Sọ́tù rẹ̀ kọ́ sọ́ọ̀sì àyà 26, ọlọ́run bá tún sọ pé. Kọ́ إن خير من استأجرت القوي الأمين obìnrin lọ́fọ̀ yẹn o obìnrin náà sọ pé yá àbàtì yẹn pé àwọn ọkùnrin náà sọ tàtàárọ̀ bó obìnrin lọ́sọ ilé yóò sọ́tù sọ fáà táyà wá ní òtù ó tún rí yá àbàtì ń bẹ náà. gbogbo àwọn tá a sọ̀rọ̀ wọn láàrin ọmọ rí ni ẹ ń pè wọn gbọ́tọ̀ ń jọ máa rí tí wàá rí ọ̀dá sóbì rẹ̀ ó kọ́ lọ ń jẹ́ lásán ọkàn gbórúkọ lérí bíi háràhárà lásán ni ó kọrin ò àwọn ọmọ ọmọ wọ̀nyí ìwọ náà tó bá fẹ́ jọ ma rí níwájú òbí rẹ̀ máa lo yá yẹn ni pé ti àwọn àràn rẹ̀ kọ́ Ah, ìyá mi ah, ìyá àlùbáríkà ah, ìyá mi ọgbà ìyá mi àtàtà ìyá mi ọ̀wọ́n eh, ìyá mi pàtàkì eh, ìyá mi tó wọ́n bí ojú mm, àwọn bí ojú eh, ìyá ìyá olóríire ìyá tó máa tọ́ ojúlówó ìyá ìyá àlùbáríkà wọ́n bá yí bá ń fún bí rẹ̀ ó rí pinnu ìyá náà ó dùn wọ́n bá lò fún bàbá náà inú bàbá náà ó dùn especially obìnrin fẹ́ràn rẹ̀ púpọ̀ bí ọba ti sọ́bà ó ti wá ó ti tẹ bọ́tìn nìyẹn àbá ni ah màmá àlùbáríkà ah, màmá àlùbáríkà ah, kódà kó tó béèrè nǹkan tó fẹ́ béèrè ni ó ti dá ọlọ́run pé ah mọ́wọ́ rí ah ó ti bọ́ sí náà nìyẹn naam eléyìí ni àwọn kíní kan bẹ nínú súrà yìí tó yẹ ká pè wá sí kó tó ti bá a máa lọ wájú sí òun náà rẹ wípé in tí ànábì Yusuf fi bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ bóyá a lè máa sọ yẹn lọ́la padà in tó fi bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ òun náà ni àlá lílá àlá lílá àlá náà sì ní sábàbí tó fi sórí ire padà àlá náà sì tún ní sábàbí tí wọ́n fi ah, bẹ́ẹ̀ náà ni ànábì Musa. omi ló fi bẹ̀rẹ̀ ìgbésí ayé tẹ̀. omi nàbí pé inú pósí inú box náà wọ́n jù sí. wọ́n wá gbé sínú omi eh, omi ló náà fi bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀. Eh, nígbà tí ó parí ayé tọ́lọ́run ó bá ṣẹ́gun ọ̀tá rẹ̀ náà omi náà lọ́lọ́run fi ṣẹ́gun ọ̀tá eh, eléhun ẹ̀kọ́ ọ̀la nìyẹn insha Allah ta'ala ààyè ilé àti ìparí ẹ̀ á máa tún tẹ̀síwájú ń pa rẹ̀ lọ́la ọlọ́run ọba kó ṣe ìta agbọ́lá àǹfààní fún wa wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh dr fàfihù alì imamu alájà ní bàbá Màjà wà bọ́ lẹ́yìn afá wa. Sọ́tún bá sínú àlímọ̀mù. Alága ni bàbá ọmọ kéwú. Àwọn lè sábà ní tàbí rẹ̀ pọ̀ lò. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الآية méjèèjì ẹ̀kọ́ náà létí náà láì fi kọ́kọ́ wọlé wa. Olóòtú sọ nine forty minutes. Olóòtú sọ. Sí pẹ̀lú mi. Sí mi ìsinmi. No, ṣe bóyá tẹ́lẹ̀ kan ọmọ tápà.